wò ẹwò wọ́n lè ti tó kán ti tó kán ti tó ẹ̀yí tí bọ́ọ̀lọ̀ kọ́lá kán láwọn pé àfi tí ò bá kọjá ní ìlú ibẹ̀ lẹ́sì ìgbà kọjá ní ìbọ̀ àtótó ọlọ́wọ́ bá àwọn ọ̀sì náà gbọ́ bá ìgbé ó yá máa bọ̀ bí kò bá ní ṣọ́ ẹ̀yí ò túnmọ̀ gẹ́gẹ́ ẹ̀yí ó kàn mọ́ yóò wá kú díẹ̀ kẹrẹsẹ́ bí tọ́lá wọn láàrẹ̀ atẹ́kùn mẹ́sàn-án lẹ́tẹ́rẹ́ bí ni yóò kàn ká kí ní ìtọ́nà àtẹ̀rù ẹ̀wà ní jàǹkan òní kọjá sọ àìwádà kọjá agbúrú ìwà ní ti mọ́ àwọn òfin àá bóò látẹ́kùn mi ṣe wá fẹ́ nígbàtà ọmọ oríta kọ pé lọ́la sunday wọ́n gbọ́dọ̀ fún kò ní àlẹ́ ìràmọ́sọ̀ lọ́wọ́lọ́wọ́ Kílẹ̀ òní ó tó ṣú ilé kò ó sì ṣẹlẹ̀ tó ń pe kúrò ní. Dédé agbọ́dá akọ́ pé wọ́n fún kò ní yánẹ̀ẹ́rà lọ́gbà ọ̀, sáàbọ̀ mẹ́gbàá kọjá àtẹ́jú mẹ́sàn-án. Bí ó ti rìn dé yánẹ̀ẹ́rà yóò débẹ̀ tó ń pa ìkó, ó lè wá ń tàkó tán kó wá padà sí ọ̀nà. Ẹ̀dọ́ àti ìkúta àti ọwá gbà àwọn tí ah, wá wá wá ní kò ní sí ìkòjá tẹ́ á máa jẹ́ àwọn padà rí pé ẹ̀kùnkúta akẹ́kọ̀ọ́ wá gbà náà rẹ̀ ọ̀sígbà. orílẹ̀ lábá pọ̀lọ́ ìyàn kò lè fòyàn dáwó hmm. lọ́dún kan ẹjẹ̀ mú ìrìn ayé kan wá ìmọ̀ sábà sọ́rọ̀ yìí mọ́sálásí ọ̀rọ̀ wa ní ti máa sọ́lá wà àti pọ̀ ẹgbẹ́ ọlọ́run kan èyàn á wálé jọ́nà ní ẹjẹ́ àjíwá wálé tó hmm, ọlọ́run wọn mú wa wálé àbáta àjọ sọ̀rọ̀ familiarity bákanbákan ọ̀rọ̀ wá débi pé ìtọ́nà bá kọ mọ́yàn náà ní tẹ́sí rẹ̀ ìjú bá kọ mọ́yàn tẹ́sí rẹ̀ lọ́pọ̀ ibá àbá a ọ̀rọ̀ jẹ́ sọ yẹn mo ní ìrírí ayé tí mo fẹ́ sọ mọ́ ọṣẹ́ àwù ó ní òun ẹ̀rì kan lọ́wọ́ bá ìpadà ó lẹ́ni yìí á àdánwò bá ó kọ́ṣẹ́ kápẹ́ntì kápẹ́ntà bíríkìlìyà kápẹ́ntà ó ní àmúrá mú ti kọ lórí gbogbo ọjọ́ tí wọ́n bá pè ṣiṣẹ́ wọ́n à pè ṣiṣẹ́ wá bá wa mú ìdílé wọ́n à sì pè ṣiṣẹ́ wá bá wa kan ìdílé ìjọ́ tí wọ́n bá pè ṣiṣẹ́ kápẹ́ntì pé wọ́n mà ní kápẹ́ntà bìkan yóò já pé túnbù ẹnìkan ẹsẹ̀ rẹ̀ yẹ́ àwọn wáta ní òbìsó tí ó ń pẹ̀lú pẹ̀lú àpótí kan ò ṣe dáadáa ẹwà bá wà fìṣó gan ìṣẹ́sọ́mọ́ pẹ̀lú fún àwọn ẹ̀gbẹ́ òdíjẹ àpótí pípẹ́ bá kan àpótí látòkè jẹ́ lọ́rùn kápẹ́ntà ní ò ti kan àpótí ẹwà ní kó wá fìṣó mú kí wọ́n bá pẹ̀jẹ́ bricklayer náà wọ́n ní ó wá mọ́ lérí ohun Èkúté ń wọlé sí kan ẹbá wa dí ìró rẹ̀ iṣẹ́ rẹ̀ náà. Ṣọ́kàwé wa, àgbàrá ń wọbẹ̀, ẹwà bá wa dọ́pẹ́ ilẹ̀ plántà rẹ̀ òdúwà náà. Ìlú ìlú àwọn. Ṣẹ́ ma wọ́n gbogbo sọ́nà tó rẹ̀? Gbogbo sọ́nà tó rẹ̀ ti bá sí ìrẹ́ tó irú bóòkù ní wọ́n lóòrùn fóòkù tó máa ń fi rọ́pàá yìí fóònù náà sì ní ṣọ́ọ̀kù rẹ̀ ẹni tí kúrù rẹ̀ bá kán fóònù rẹ̀ wọ́n ah, wá nǹkan kúrù rẹ̀ wọ́n èkúté wọlé wọ́n bá dí kúrù rẹ̀ ṣọ́ọ̀kù rẹ̀ nígbà ọ̀nà wá fẹ́ gbádẹ̀wò sí fóònù yìí dé tó máa dá sílẹ̀ kànga èsì ló kọ́tà ni ó wá rí yọ padà nígbà tí ó yọ fóònù wá sàn fún ìbànújẹ́ fóònù já sínú gọ́tà wà ẹgbà gẹ́ tí fóònù já sínú gọ́tà ara jù wà tí fóònù oyọ bá bí ìdẹ́lẹ̀ ìrọ̀lẹ́ ìṣẹ́lẹ̀ ìṣẹ́lẹ̀ wà fún gbọ́rọ̀ sáfóònù mo ti bí lọ ìṣẹ́ Ọ̀gbẹ́ni ìjáàlùkú, ah, orúurú oṣù jẹ́ ìdílé lẹ́gbẹ̀rẹ́, mo ní pé náà lára ọjọ́ ìbẹ̀rẹ̀ lọ́jọ́ rẹ̀ tọ́kàdà wá orí àpò àdúgbò ìrẹ̀lẹ̀ ti jáde gọ́ta àà jẹ́ jẹ́ ti báyẹ̀ wo ọ̀dá mi ló ní ìpì ọwá o àwọn ọjọ́ ìwá ń gbé ọwá gẹ́lẹ́ṣù tánà ní di gírígìlá kò náà máa ti kó ọ̀bẹ̀ àti bóyá ìpínlẹ̀ tí ń jò ní ìpínlẹ̀ tí ń wọlé mọ́ nìkan ó bá ń kó sínú àpò ìlèrè náà máa ń kó sínú nígbà náà. bá ń tí ó dóde bọ̀dá bọ̀dá yìí jẹ́ wẹ́dà bọ̀dá ìjílọ́gbọ́n ẹ̀lẹ́gbọ́n wà láti pẹ́ lọ́bẹ̀ àpòsí mi jáṣígbọ́ta àwọn ọjọ́ ọjọ́ wà ní mo kó sídà lè ìgbòlẹ̀bẹ́ bí mo lè gúnlẹ̀ sí ń dà wọlé àpàdá bá ní ẹbí pọ̀ mú ní ìbí ìlàwọ̀ ọ̀gá mi ìfẹ́ntíyà olórígbọ̀ ìlú orí ìlàwọ̀ ọ̀gá yí ẹjá lọ èròǹgbà rẹ̀ tún ni pé bóyá lè jí náà nígbà ni wọ́n débẹ̀ èyí náà ọkọ̀ wọ́n lábí ìrẹ́ ilẹ̀ ìgbówà ìtẹ́ ẹ̀rí ìṣẹ́ ẹ̀gẹ́ àwọn èròǹgbà wọn wá sí ẹ̀rẹ́ nígbà ní àṣọ́nà ti bẹ́ tí ah, wọ́n lè lè ṣe iṣẹ́ báyìí náà ah, máa ṣe bíríkì àmìyàn ìgbà mi ìwọ̀n mọ́ṣẹ́ gan ọmọ àríkùnmọ̀ sọ́rọ̀ àmàlàmìṣẹ́ ọmọ jẹ́ gan ọmọ lẹ́nu ah, ọ̀dá in tó ṣẹlẹ̀ ní pé àwọn bá kọ́ntráktì kan lọ́dọ̀ ìjọba kọ́ntráktì yìí wọ́n ní káwọn ọmọ blọ́ọ̀kù láti àwọn ráńdà àpá òkè kan so àwọn afẹ́ mọ́ yóò ga bí 3-3 coach yóò sì ráǹdì ní pìtì báyìí sí pìtì báyìí ọ́tù blọ́ọ̀kù ọ́sì rẹ̀ ọ́tù wa mọ́ kéré kan sáàrin rẹ̀ tó mọ́ kọ nǹkan sí ìlú yóò pàdé ọ́sì rẹ̀ ṣe iṣẹ́ ìgbókọ̀ rẹ̀ kó náà kìí sí kò yìí àbídára ìrọ̀lá àti Àwọn ni ó lọ ìpọ̀ òdínà wá. Ṣẹ̀ṣì tàrà ń báyìí. Ìdáwọn ní mọ́ ṣe lẹ́rẹ̀. Ṣàṣìbáṣì, ìṣkí lọ lọ́wọ́. Ìgbà bí ó kọ yóò kọ yóò kọ. Àpèjú mo fẹ́ ṣe ó wá kọ pé 700,000 tó bá gbé bọ́ọ̀lù àwọn ẹ̀dá tó wà lóṣẹ́ yóò wò pàdé ìlú ìmọ̀lẹ́ bí ìgbà tó bá gbé bí ìgbà tó dábàá òṣè àwọn ọmọ wọn. mo sọ fún ẹgbẹ́ ọgbọ́n ìlú ìṣiṣẹ́ fún àwọn èèyàn báyìí mo fẹ́ fáwọn èèyàn báyìí gbogbo kí ọ̀gá rẹ̀ làwọn ọba pé àwọn tó kí wọ́n gbọ́ tó kọ̀ tó kọ̀ kí wọ́n lówó ìlú parí ah, ọ̀gá kí ìlú parí kí ìlú náà gbá èyí mo fi 200 kódà mo sí ní náà gan ẹ̀yọ́ pa 50 ló mú wọ́n rí sí yóò jẹ́ àná ní ò lè parí ẹ̀yọ́ ló ti parí ẹ̀bá kódà kọ́kùn nínú olùsí ó kọ̀ọ̀kùn kó bá kọ́kùn wọ́n mílọ̀ fún ní olùsí lọ kọ́kùn wọ́n pọ̀ ìpọ́ bá kọ́ ó bá jẹ̀ ló wọ́n pọ̀ ìpọ́ àwọn méjèèjì ṣe báwọn ṣe parí jẹ́ ẹgbẹ́ òtọ́ fún wọ́n ń ṣiṣẹ́ yìí tí lè gbé ẹgbẹ́ òpadà wà lẹ́yìn iṣẹ́ ìta